àjọrò àjọrò àjọrò Yorùbá bọ̀ wọ́n ní ohun abájíjọrò gígùn nígún. Àjọrò la gbé kalẹ̀ fún jíjọ foríkorí fikùnlukùn láti máa sọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìgbésí ayé wa, ọ̀nà láti mú ìdàgbàsókè bá ara wa, ọ̀nà láti jẹ́ kí gbogbo ohun tí a bá ń ṣe. a gbọ́dọ̀ máa ronú jinlẹ̀ kó máa ní àròjinlẹ̀ dáadáa adéọlá omitusin Sisi Junction ni mo jẹ́ ẹ káàbọ̀ sórí àjọrò ohun tá a bá jíjọ